ní èdè Yorùbá. mo kí yín káàbọ̀ sórí ètò wa ètò yín photography ní èdè Yorùbá orúkọ mi ni Gbénga ọmọ Muritala ní ọ̀sẹ̀ tó kọjá a gbé àlejò kan wá sórí ètò wa yìí mo lérò pé gbogbo ẹ̀kọ́ tó kàn yín ó yé yín ẹ̀dẹ̀ bá wọn fi ọkàn bá lọ. ní ọ̀sẹ̀ yìí ẹ̀kọ́ wa ó yàtọ̀ lọ́pọ̀lọpọ̀ gẹ́gẹ́ bí a ṣe sọ fún yín nígbà tá a bẹ̀rẹ̀ ètò yìí pé a máa kọ́ yín ní ẹ̀kọ́ photography àti pé bí ẹ ṣe lè fi ọwọ́ yín ṣe oríṣiríṣi irinṣẹ́ tí a máa ń lò gẹ́gẹ́ bí ayàwòrán tí a ń pè ní DIY do it yourself. ní ọ̀sẹ̀ yìí a ó máa kọ́ yín bí ẹ ṣe lè ṣe ìkúnnú àwọn irinṣẹ́ tó ṣe pàtàkì jù fún wa gẹ́gẹ́ bí ayàwòrán tá à ń pè ní softbox softbox yìí ó jẹ́ nǹkan tó yẹ pé òun ni a máa fi ń ya àwòrán lọ́pọ̀lọpọ̀ bí a fẹ́ lo speed light ni o a bá fẹ́ lo strobe light ni o sọ́bọ̀sì ó ṣe pàtàkì. photography ní èdè Yorùbá. ẹ káàbọ̀ padà sórí ètò wa gẹ́gẹ́ bí mi ṣàlàyé fún yín ọ̀rọ̀ wa lónìí kò ní pọ̀ a máa fi wọ̀nyí bí ẹ ṣe lè ṣe soft box yín fúnra yín kí ni àwọn nǹkan tẹ máa nílò gbogbo wa la nǹkan tá ń pè ní umbrella tí òjò bá ń rọ̀ nǹkan tá a máa ń fi sórí wa tí òjò òfin ní kàn wá lára àbí tí òrùn bá ń ràn tó bá pọ̀ jù umbrella yẹn la máa fi sórí a máa nílò ẹ̀ a máa nílò nǹkan tá ń pè ní foil paper paper yìí ni àwọn tó máa ń ṣe oúnjẹ àwọn ketra ó máa ń lò lọ́pọ̀lọpọ̀ ó máa ń shine ó máa ń tàn a máa nílò ẹ̀ a máa nílò nǹkan tá a fi lè gé nǹkan tá à ń pè ní scissors a máa nílò gum ẹ mọ àwọn ẹ̀fọ́ stick gum yẹn àbí àwọn gum míì tó yẹ pé ẹ ní àǹfààní láti ní òun la máa fi lẹ àwọn nǹkan tá a fẹ́ ṣe. photography ní èdè Yorùbá. ẹ káàbọ̀ padà nǹkan kìíní tẹ máa ń kọ́ ṣe tẹ bá ti lọ sọ́jà ẹ ra umbrella yìí bó jẹ́ dúdú lẹ rí àbí àwọ̀ mìíràn tí kò tàn yóóyóóyó jù ẹ máa gé foil paper yẹn ẹ máa gé ẹ bá ti gé tán ẹ mú ẹ̀fọ́ stick yín ẹ fi lẹ̀ mọ́ gbogbo umbrella ẹ̀ tẹ́ ẹ pé tẹ́ bá wo umbrella dáadáa ó máa ń ní ìpín ọ̀pin bí wọ́n pín wọn ọ̀pin wọn ẹ wá mú paper náà ẹ máa lẹ̀ mọ́ umbrella ẹ pẹ̀lú ẹ̀fọ́ stick tí mo sọ fún yín pé ẹ máa nílò ẹ lẹ̀ mọ́ yíká iṣẹ́ gangan tí sọ́gbọ̀sì ń ṣe nǹkan méjì ni ó máa diffuse ìmọ́lẹ̀ tẹ́ fẹ́ lò á modify ẹ̀ kí ló ń pè ní modify ọ̀pọ̀lọpọ̀ balaba tanná sọ́gbọ̀sì yóò ní oríṣiríṣi shape ìmí máa ìmí máa jẹ́ circle ìmí máa jẹ́ square ó depend lórí ṣéèpù softbox yín iná tẹ bá wá tàn sí iná ẹ̀ bóyá máa jáde ó máa yàtọ̀ ọ̀pọ̀lọpọ̀ gbà ó máa fẹ́ iná yẹn lójú ni bóyá ẹ mú iná kólóbó ẹ tàn sí ara ẹ̀ iṣẹ́ tí rìflẹ́tọ̀ yẹn ṣe ni pé á wá jẹ́ kí iná yẹn kó tóbi tó máa lè ká ẹni tẹ́ ń yà nítorí ẹ̀ lọ́ ṣe wà ní different shapes and sizes nǹkan tẹ́ bá fẹ́ fi ṣe gangan lẹ́ máa fi mọ̀ bóyá ẹ nílò umbrella tó tóbi o àbí umbrella kékeré. photography ní èdè Yorùbá. tẹ́ bá ti lẹ̀ tán nǹkan tẹ́ máa ní láti ṣe ó ní àwọn aṣọ kan tí àwọn tó ń ta màtíríà aṣọ tó máa ń lò kẹsọ wọn pé àwọn aṣọ funfun tó máa fi ń ṣẹ́ ògì irú àwọn aṣọ yẹn lè lò láti fi diffuse iná yẹn kí nìkan tó ń jẹ́ diffusing tẹ bá rí iná yìí tí tó tàn sí mi lójú sìn agbára tí iná yẹn ń gbé wá ó pọ̀ diffuser yẹn òun ni nǹkan funfun báyìí àbáṣọ funfun tẹ bá gbé síwájú iná yẹn agbára iná yẹn máa dínkù kò ní jẹ́ kí ó pọ̀ jù lójú subject yín abẹnitẹ́fẹ́ yà iṣẹ́ tí diffuser ń ṣe nìyẹn. photography ní èdè Yorùbá. ti lẹ gbogbo nǹkan tẹ́fẹ́ lẹ̀ yẹn tẹ́ bá ti lẹ̀ mọ́nú umbrella yẹn ẹ má gbàgbé o wípé diffuser yẹn ẹ gbọ́dọ̀ fi sí lójú ìyẹn kò ní jẹ́ kí iná yẹn pọ̀ jù diffuser yẹn ti ó ti dín agbára iná yẹn ó ti dínkù bí mo yẹn ṣàlàyé fún yín mo mọ̀ pé ẹ̀ ń rí àfihàn bí a ṣe ń ṣe ó ní àwọn irinṣẹ́ kéékèèké pẹ́pẹ́pẹ́ tó yẹ pé ẹ lè jó sí ẹ̀kúlé ilé yín ẹ máa mú igi kan igi méjì àbí irin kan ẹ máa jó gbogbo wọn papọ̀ iṣẹ́ tí nǹkan tẹ́ fẹ́ fi owó iyebíye rà yẹ tó máa ṣe nǹkan tẹ́ ṣe tẹ́ fọwọ́ ara yín ṣe náà iṣẹ́ náà ló máa ṣe. photography ní èdè yorùbá. ní òrèkóòrè a máa fi wọ̀nyí bí ẹ ṣe lè ṣe àwọn irinṣẹ́ ìfúnra yín mo lérò pé bí mo ṣe ṣàlàyé fún yín lẹ́nu ẹ máa gbìyànjú láti lọ sọ́jà kẹ́ ra gbogbo àwọn irinṣẹ́ tẹ́ máa lè fi ṣe sọ́ọ̀bọ̀sì fúnra yín bí mo ṣe sọ lẹ́ẹ̀kan ẹ nílò umbrella scissors tẹ́ máa fi gé nǹkan foil paper tí mo sọ pé àwọn tó ń ṣe ketra tó máa ń lò ẹ máa nílò gum ẹ dẹ̀ tún máa nílò aṣọ funfun tẹ máa fi ṣe diffuser yín tẹ bá ní ìbéèrè kan àbó mìíràn àbí kò yé yín ẹ má ṣàlàyé fi ránṣẹ́ sí mi lórí nọ́mbà tó wà ní ojú àwòrán yín ẹ béèrè lọ́wọ́ mi àwọn nǹkan míì tí ẹ nílò láti mọ̀ tàbí tẹ fẹ́ ká kọ́ yín bẹ́ẹ̀ ṣe lè ṣe tó bá tún di ìgbà mìíràn a máa kọ́ yín ní oríṣiríṣi DIY tí ẹ lè ṣe fúnra yín tá à ń pè ní do it yourself Yorùbá ní ṣe é fúnra ara ẹ tó jẹ́ pé tẹ bá máa ṣe tán owó ńlá tẹ máa lọ fi rà lọ́jà kò ní tó owó tẹ máa fi ṣe fúnra yín mo lérò pé ẹ gbádùn ètò wa ní ọ̀sẹ̀ yìí tó bá di ọ̀sẹ̀ tó ń bọ̀ á tún máa pàdé orúkọ mi ò yí padà Gbénga ọmọ Múrítàlá ó dàbọ̀. Afirente de Urubá.